وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يا عباد الله اتقوا الله تعالى حق تقوى فعلموا أن العلم الذي حمد في الكتاب والسنة أمره وكثرة فضاهله وتعددت مناقبه هو العلم النافع يعرف بالعبد ربه فتورثه هذه المعرفة خشية الله وخشية الله ومحبته وشوق إليه والعمل بشريعته والدعوة إلى دينه قال الحسن رحمه الله تعالى العلم علمان فعلم على اللسان فذلك حجة الله على ابن آدم وعلم في القلب فذاك العلم النافع الذي تعلو به الدرجات وتبدأ به سيئات إذ إن العلم إذا رسخ في القلب صدقته الجوارح بالأعمال قال, قال الخطيب الغدادي رحمه الله تعالى ببيان منزلة العلم والعمل به إن قال إني مصيب يا طالب العلم بإخلاص النية في طلب العلم واجتهاد النفس على العمل بموجبه فإن العلم شجرة والعمل ثمرة وليس يعاد عالما ما لم يكن عاملا انتهى كلامه عباد الله اعلموا أن النصوص الكتاب والسنة وآثار سلف الأمة قد تواردت على دم ترك العمل بالعلم قلا وكثرا فمن ذلك ما ذكره الله سبحانه وتعالى عن اليهود حيث أعرضوا عن العمل بالعلم قال سبحانه مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أصفارا بئس مثال القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين وقال سبحانه يا أيها الذين آمنوا بما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وقال رسول الله صلى الله عليه وسلم لا تكن قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه ما فعل فيه وعن ماله من هين اكتسب وفيما أنفقه وعن شبابه فيما أبلاه رواه الترمذي عباد الله وقد أدرك الصحابة رضي الله عنهم هذا المعنى فهذا أبو درداه رضي الله تعالى يقول فيما أخرجه البيهقي إنما أخشى من ربي يوم القيامة أن يدعوني على رؤوس الخلائق فيقول لي مؤمن فأقول لبيك ربي فيقول ما عملت فيما علمت وقد قال رضي الله عنه لن تكون بالعلم عالما حتى تكون به عاملا هذا وقف الله عليكم في الله orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá ògidá ńlá Muhammad sallallahu alayhi wa sallam lórí ọ̀ṣà lẹ́mìíràn Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bá wọn sọ̀hábà sọ̀rọ̀ ànábì àmà ti ṣíwájú púpọ̀ fún wọn pé ọ̀rọ̀ ọlọ́run ọba agbọ́dọ̀ máa ti wájú àmà tó lórí gbogbo ọ̀rọ̀ bọ́lá bá ti sọ̀rọ̀ tán ayé tún sọ ọ̀rọ̀ ẹ̀dá kan lérí ọlọ́mọ. ìlànà tí wọ́n fi ń sin lọ́run tí wọ́n fi jèrè ẹ̀sìn náà òun kí wọ́n sin lọ́run pẹ̀lú ìlànà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. èyí tó burú jù láyé nínú àwọn alámàrí ìtọ́mọ̀yá máa ń ṣe tí ọ̀dà ó ní àdáadáalẹ̀ torí àdáadáalẹ̀ ńkọ́ ẹni tí bá ń ṣe yóò máa rí pé òun ṣe dáadáa ni nítorí léyìí ẹjẹ́ ká jìnà sí àdáadáalẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ní gbogbo àdáadáalẹ̀ pátá àánú gbogbo ẹ̀ kò sí tó dábí àdáadáalẹ̀ gbogbo ẹ̀ pátá àánú ni ìtọ́ bá sì jẹ́ àánú ó lè kó sábàbí kí wọ́n fi wọnú náà ọlọ́ọ̀ba kọ́lọ́ọ̀ba kó sọ̀rọ̀ kúrò níbẹ̀ jàmá mùsùlùmí èyí tó jẹ́ àkórí ọdúgbà wa lọ́sàn-án yìí òun náà ni al-amalu bil-ilm al-amalu bil-ilm èèyàn kò tóbi ká lo ìmọ̀ náà àwọn èèyàn wá ìmọ̀ lónìí ó tí wọ́n tí wọ́n báwọn tó tí wọ́n wá ma lónìí ká ní bẹ́ẹ̀ ni a bá ń lo ìmọ̀ ni àwùjọ yóò mà ti àwùjọ yóò ti yí padà nítorí pé yìí máa ń kọ́ a máa tún àwùjọ sí ni pàtàkì jùlọ ìmọ̀ ẹ̀sìn. báwo ni Al-Qur'ani Karim káàsì wọnú súnà ẹ máa rí kí ọlọ́run bá wa ta'ala àtòjísọ́lá Muhammad wọ́n máa ń yin àwọn tí wọ́n ní ìmà wọ́n sì máa ń yin ìmà wọ́n máa gbé ọlá fún ti ń irú mọ̀ wọ́n ní bíjà máa àwọn ìmọ̀ tí ọlọ́run ọba ti ń yìn tí ń ọlá fún sànàbí sallallahu alaihi wasallam tí ń gbé ọlá fún òun náà ni al-ilmu nafi' ìmọ̀ tó sáǹfààní ah, òun náà dúpẹ́ o ó mọ̀ tó sáǹfààní o dúpẹ́ lára ẹ̀ fi kọ́lé láì lòun tó yà ọmọ ilé ẹ̀kọ́ gíga àǹfààní kan bẹ́ẹ̀. anábì sallallahu alaihi wasallam anábì sàpèjúwe ìmọ̀tọ́nà ọba fún yìí ó sàpèjúwe rẹ̀ pẹ̀lú lẹ́lẹ̀. anábì ó ìmọ̀tọ́nà fún mi tó ní wá kwáyé ìmọ̀ngàlà ń sọ yìí onímọ̀ náà báwọn ti ń gba ìmọ̀ òun pín àwọn èèyàn àti ìmọ̀ òní sọ́nà mẹ́ta kó wá fi jọ ilẹ̀. Òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní bẹ́nu ilẹ̀ tí òjò tó bá rọ̀ sí ilẹ̀ òní ó gba omi sára ìyẹn pé omi ó wọ ọmọ lẹ́lẹ̀ náà. Kẹ́ bá sínú ilẹ̀ bẹ́ẹ̀ yóò mú èso tó ga yóò mú jáde. Wa dhalika ilmun nafi'. Ìmọ̀ tó dánu òun lẹni tó kẹ́kọ̀ọ́ kìtáàb ó kẹ́kọ̀ọ́ súnà ntọ́nà sọ rèé sọ rèé ó kọ bẹ́ẹ̀ ó ti lò ó ó ti àwọn yẹn ti sàǹfààní lára rẹ̀ ń kó àwọn èèyàn òun náà ń lò ó ìran kánú nínú àwọn tó ń wá màláyé nínú àwọn káàrí ilé kéwú lónìí ìran kánú jọ̀mọ́ ìran tó dánú. òun ni ilẹ̀ ẹlẹ̀ tó jẹ́ sí pé òun gba omi òun nì ó gba omi òun nì ó gba tara báyìí ìgbà tó gba tara ó kàn dúró náà ni ó dúró kò wọlé tẹ omi tí ò wọlé kò lè ṣàǹfààní fáwọn èèyàn ìdọ̀tí ó máa wọ́n bẹ́ẹ̀ òun ni ìmọ̀ tí yẹn kàn ní lásán ó kàn ní sára ni ìmọ̀ òbí kankan la dé kó fáwọn èèyàn irú àwọn bẹ́ẹ̀ títà ń sọ ní ìmọ̀ yóò mọ sọ jáde lẹ́nu ni àmọ́ ẹ̀ ní rí àpẹẹrẹ tẹ̀ lára rẹ̀ eléyìí náà dáa kò yẹ kí irun jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ tó sàǹfààní fáwùjọ nu ìtẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nu kẹta òun ni lẹ́ẹ̀lẹ́ tó jẹ́ pé bómi tẹ̀sí ń dà sí òun ò tẹ ìkómi dúró kò sì gbá sínú rárá òun ni ìmọ̀ òun ò tẹ̀ dúró rárá tiẹ̀ ìmọ̀ tí ọlọ́run bá ń fẹ́ Ka ní tó jẹ́ ọ̀ràn ẹ̀ lórí wa òun ni mo ṣẹ̀rí à lọ kọ́ ń lé kéwù ní ọ̀tá ń kọ́ ká lo ìmọ̀ òní ẹ̀bẹ̀rẹ̀ fún wa ìmọ̀ tí wọ́n bá gbọ́ látún nínú Al-Qur'an ìmọ̀ tó yẹ kí pé ẹ bá ní tán yóò ìmọ̀ fọ́nà ọba bó ti fẹ́ bó ti sallallahu alayhi wa sallam ẹ wo kí ẹ káwùjọ ẹ máa jẹ́ àwùjọ balẹ̀. kò rí bẹ̀rẹ̀ lónìí o ibi tá a ti ráwọn afá lónìí báwọn yẹn bá ara rẹ̀ síbẹ̀ fáwọn kókó bẹ́ẹ̀ ni nítorí pé èmi ò ní balẹ̀ lórí àwọn èèyàn àwọn èèyàn kọ́ ìmọ̀ lónìí wọn á di aláwo ẹ wá ní rí yàtọ̀ láàrin tí ń pẹ́rẹ́ láàfà àtàláwo bàbá aláwo ń gbé ó gbè tó fún náà ń eléyìí kò ṣe mọ́tò sáǹfààní. ìmọ̀ tó sàǹfààní òun ni ìmọ̀ tó jẹ́ wípé tí ẹ bá ní tẹ́ yóò wú yẹn èyí ò ní fi ọlọ́run èyí ò ní fi ànábì èyí ò ní fẹ́ gbogbo àwọn tó bá jẹ́lẹ̀ sí ọlọ́run èyí ó sì máa pe àwọn èèyàn síbi ìtumọ̀ náà. afáwa alhassan bakori rahimahullahu ta'ala wọ́n dúró mà wọ́n ní ẹ̀rí mọ̀sáárì ìmọ̀ méjì náà lọ́wọ́ láyé alákọ̀ọ́kọ́ òun náà ni ilmu alalisan ìmọ̀ tó yẹ pé eré ahán lọ́wọ́ ìmọ̀ẹ́rí ahán bí máa ń kakẹ́wú báyìí ẹ̀ẹ́dì máa rẹ̀ tí máa ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ rẹ̀ sì dùn eléyìí ó ní ìmọ̀ ní ìmọ̀ẹ́rí ahán ní òní ìmọ̀ ní òsàǹfààní fáwọn èèyàn tábà ní ìmọ̀ orí wọ́n ní mẹ́lẹ́ kejì òní àlẹ́ náà fà ìmọ̀ tó fáwọn èèyàn ó ti àǹfààní tó ní ẹ̀ ó ṣe é nǹkan tó ní ká jìnà sí ó jìnà sí n ta sọ pé ìmọ̀ sáǹfà nínú kìí ṣe pé ọkọ mọ̀ ọwọ́ ara mọ́tò lára rẹ̀ ààlà ah, nígbà wọn gbọ́n pé ìmọ̀ sáǹfà nínú ní káná ọlọ́wọ́n sàlákà sí ma rẹ̀ olùkókọ́lé tó pọ̀ ó ralẹ̀ tó pọ̀ mọ́tò ló lọ bí yìí àlà ìmọ̀ tó sáǹfààní kọ́ ni ẹ̀ ìmọ̀ tó sáǹfààní ẹni tó lo ẹni tó ní gangan ń lò ẹ̀ ń rí lílo rẹ̀ ẹ̀ ń rí lára rẹ̀ àwọn tí wọ́n bẹ lágbègbè rẹ̀ náà wọ́n ti sàǹfààní pẹ̀lú mọ́ rẹ̀ ọ̀dáyálíkà ilmu náà fẹ́ ni mo ti sàǹfààní tó ti gbá máa káàkiri. ó ní ẹ̀rí ìmọ̀ ń sọ yìí ìmọ̀ tó sàǹfààní yìí ó ní ìmọ̀ tó jásí pé yóò máa jí kéèyàn ní ipò lọ́dọ̀ ọlọ́ ètò bá ní ìmọ̀ tó sàǹfààní yóò máa ní ipò tó kọ́ ó tó gbé bá kó àwọn èèyàn ní ìmọ̀tán nínú ẹ̀sìn yìí táwọn ènìyàn bá ń lò ó anabi sallallahu alayhi wa sallam ó ní ẹni tí ń lo ìmọ̀ yìí ọlọ́run ó fún un ní ládàá rẹ̀ ẹni tó wá sọ wá àti fún àbí ó ká àfikún wọn náà máa ṣe ń gan báyìí tí wọ́n fi ń ṣe irú ládàá bí ẹ̀kẹ́ ẹni tí ń ṣe wọn gbà ẹni tó kọ náà tó tó gbàrú ẹ̀ ẹ wo bí tọ́ òní mo ti tàn wájú ọlọ́run bá tó ìyọ̀ngọ́rùn-ún ni lọ́sọ̀wọ́ àti fún ìyọgọ́rùn wa lò wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ déédéé ládá lẹ́ni kọ̀ọ̀kan ọba rí káládá mẹ́wàá ní lẹ́ni kọ̀ọ̀kan rí ládá mẹ́wàá mẹ́wàá lọ́nà ọgọ́rùn-ún oníwó fún nímọ̀ yìí ládá mẹ́wàá lọ́nà ọgọ́rùn-ún oníwó fún nímọ̀ yìí ìmọ̀ta àlùmọ̀ tó sàǹfààní nìyẹn ìmọ̀tẹ́ pé àwọn èèyàn ọ̀sàlàyé fáwọn èèyàn ó wúlò fún wọn náà wọn náà fi hàn àlàyé fún fáwọn èèyàn eléyìí mọ̀ tí ó ṣe àǹfààní ní àwùjọ rẹ̀ bákan náà àfáwa al-Khatib Baghdad àwọn ẹ̀sọ́ bí ọ̀rọ̀ wọn wọ́n ní ìmọ̀tẹ́rí yìí wọ́n náà wọ́n ṣe àwọn ṣe yàtọ̀ bẹ̀rẹ̀ wọ́n ní ìwọ̀n máa kẹ́kọ̀ọ́ àwọn tó náà kọ́ ní class ìmọ̀tọ́ fẹ́ lọ kọ́ pọ́ńpọ́ńtọ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ bọ́sílẹ̀ kéwú lónìí pẹ̀lú àníyàn tí ọ̀dà èyí ẹ lọlé kéwú torí pé áá bí bá máa nímọ̀ yìí tán àwọn afáyé dáràn ìmọ̀ dáadáa ni ẹ ìmọ̀ tó kọ́ tó lọ kọ́ gẹ́gẹ́ ni pé ìmọ̀ àtakò lọ́lọ́kọ́ èyí kúkọ́ ọ̀bẹ ọ ní ìkìláàsì nítorí pé ọlọ́run bá ní nímọ̀ yìí ló ti ná bó jẹ́ sáwùjọ ṣe ni àní ẹ̀sẹ̀ máa ń ní lórí màlúù kí ẹ sì gbìyànjú ara rẹ̀ láti lè máa lo ohun tó kọ́ nínú màá yìí nítorí pé ẹni tá àti lè pe ẹni tó nímọ̀ àti lè pe ní àfà àti lè pe ẹni tó nímọ̀ ó lè kà á ó lè tú ó lè kọ́yàn àti lè pe ní onímọ̀ ó bí ìgbà tó wájú ẹni kó gangan bá ń lo ìmọ̀ ni ìgbà ló onímọ̀ olúwa ní innama yakhsha Allaha min ibadihi al-ulama ẹ̀wù kan ìgbà tó wọn fẹ́ ròyìn àwọn onímọ̀ olúwa ní. ó ṣe kọ́ fún àwọn tí à ń retí ká bá ìpayà ọlọ́run lára wọn ẹni tó ká bá ìpayà ọlọ́run lára rẹ̀ kò ní mọ̀ ni ẹni bá ti ní kó wá wọ́n ni pé ẹ bá ìpayà ọlọ́run lára rẹ̀ ẹ bá wà ìjọ tiwa lóṣù bó ṣe rí kò sí ìpayà ọlọ́run lára àwọn èèyàn nípa ìmọ̀ tí wọ́n ní yìí وإسلام محمد صلى الله عليه وسلم هنا صباح هنا العلماء ورثات الأنبياء àwọn àfáà tẹ́rí omi tààlà àfáà jama àdáhánil bẹ̀ẹ́lì àwọn bẹ̀ẹ́lì ẹni tó ń lo ìmọ̀ rẹ̀ ó làfáà ayà ní ìtúgbẹ́ ìnàmà yàfṣà lọ́hà min ìbáàdìhì al'ulama anábi wọ́n sọ pé al'ulama àwọn torí al-ulama warasatul anbiya àwọn àfa àwọn nana jogún àwọn anabi ọlọ́ bẹ́ẹ̀ bá fẹ́ jogún yàn ẹ̀ǹta fẹ́ jogún ntó bá nílá jogún ntí ò ní àlè jogún ẹ̀ lànàbí ni ntá àwọn àfa yóò jogún lára àwọn kò jogún owó wọn lọ bí olówó anabi ni tí wọ́n jogún lára àwọn nǹkan mẹ́ta ni al-ilm wọ́n jogún mà kí ni màmá jẹ kí ni ìmọ̀ tẹ́jú bá wà ní Muhammad sọ́lá àwọn tápẹ̀ ní àfà òun làwọn tí wọ́n lọ kọ́ ìmọ̀ tí wọ́n jẹ́ sọ́lá ànábì kí ni ìmọ̀ tánàbí wá sílẹ̀ òun tàwọn tó fi kó amọ̀rọ̀ ìní láńkà zúnmù bá di máa tàmà sáàtò bí di máa kitab Allah wa sunna àwọn wa sunnati ìmọ̀ tá a jogún lára nábì ìmọ̀ a jogún lára ní Muhammad sallallahu alayhi wa sallam ó ní alikitaabu wa sunna ìmọ̀ tánàbí ni yẹn ànábì ò ní mímọ̀ mímọ̀ jù bá lọ alikitab wa sunna ànábì ni tí wọ́n àwọn àfa jùkú lára àwọn òun ní mà báwa bá ń sọ̀rọ̀ àbáwọ̀ ọmọ pọ̀ jù pé ntánàbí sọ̀rọ̀ ìtọ́wọ̀n bá sọ̀rọ̀ yóò máa wá fi ọ̀rọ̀ àwọn onímọ̀ yóò fi ọ̀rọ̀ àwọn onímọ̀ pé yóò fi jẹ́rìí ọ̀rọ̀ àtọ̀rọ̀ kí ló fà tó fi lu àwọn onímọ̀ rò pé rò pé òun nìkan tó bẹ́ẹ̀ báwọn onímọ̀ ti gbọ́yé látàrí ní mọ̀mọ́ kìí ṣe bí àwọn ọmọ mú ọ̀rọ̀ onímọ̀ a fi da ọ̀rọ̀ Ọlọ́run àti tànàbí àmọ́ fi da ọ̀nà wọn lọ́nà bí sọ́wọ́ yìí Ọlọ́run àbá àti ọgbọ́ yẹn bẹ́ẹ̀ kò sí ẹkọ rí bẹ́ẹ̀ àwọn sàbí àníbà Muhammad sallallahu alaihi wasallam Abdullahi Umar ẹnìkan lọ bá Abdullahi ìjọ kan wọ́n tó lọ bá olùkí ìwé hajj pẹ̀lú àti kí abdullahi wa fẹ́ẹ́ náà létí pé èyí tí ànábì ṣe ni sallallahu alaihi wasallam èyí tí ànábì ṣe lọ́wọ́jú ànábì ṣe ànábì ṣe pẹ̀lú ọmọrọ ni. wọ́n ní àwọn bàbá rẹ̀ ti ṣe rọ́mọ́rù àwọn dáhájì ṣe ni ẹ̀gbọ́n gbogbo ni ó ní tí bàbá mi lọ́rọ̀ rán sí ni abáàlẹ́ Muhammad sallallahu alaihi wasallam. tá a bá a máa fi gbé ẹ̀rí nọ ni a máa fi gbé ẹ̀rí so in táwọn afọ tí wọ́n jogún lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ìmọ̀ ni irú wọn wo òun ni al-kitabu wa ẹni ẹ̀kejì tó jogún tó jogún nímọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ àwọn sọ̀hábà wọ́n ń gbé sábẹ̀bí sọ bá wọn ẹ̀wọ̀n náà ń lò ń tẹ́ àwọn sọ̀hábà wọ́n ń pè tá àlẹ́bí sallallahu alaihi wasallam tí ń sọ bá wọn àlẹ́bí náà ń lò ànábì ìtayọ pé ọ̀rọ̀ ẹnu àáfàá ni ẹ gbọ́ ìtọ́kùsọ ní o àáfàá gbọ́dọ̀ máa lo ohun tó ké ni. ara àwọn àáfàá wọn ti máa rí pé tó bá ti jẹ́ àbáṣe báyìí àwọn èmi ò ní bèrè kàmí lọ́wọ́ àwọn àáfàá lọ́dọ̀ kan àáfàá lágbára ti ṣe ọ̀rọ̀ kọ́ dára nìkan kó wọ́n rí pé o ní mà níbi ánàlẹ́ ẹ̀lmà nù. nítorí ìmọ̀tẹ́rì ìmọ̀lẹ̀ ni tí ó máa tọ́ni sọ́nà kó o níbi òkùnkùn ẹlẹ́ẹ̀kejì táwọn àlẹ́bí táwọn àfáà jogún àlẹ́bí ọlọ́ ẹlẹ́ẹ̀kẹta àtọ́kùwà àwọn àfa gbọ́dọ̀ páyọ̀ lọ́wọ́ a máa rí páyọ̀ lọ́wọ́ lára àfa ẹlẹ́kùnrin lára àfa lónìí àfa abẹ́ ọlọ́run àfa tó mú mùsùn ààyè tó wá gbé agbada lérí náà tó wá gbóná subhanallah Agbada wa gbóná ó sì sọ sí wá dé pa subhanallah ìgbà ọlọ́run irú ẹni tí ń ṣe báyìí fún dágbà ó lè ṣe bẹ́ẹ̀. ìkọ́ àti ìjà ara rẹ̀. irú ẹni tí ń ṣe báyìí fún dágbà ó lè ṣe bẹ́ẹ̀ fẹ́ dà ọ́ lọ ó lè ṣe bẹ́ẹ̀ fẹ́ yàn. ìpayọ̀ náà ẹjí ká máa rí lára a ní ọmọ kéwú ẹ̀yin ẹjí máa kọ́ọ̀tẹ̀ fún ní àmúṣe lọ́ba yìí tó pápálagbá yà tẹ̀yẹ iná wọn wò ẹ̀rí bá báyọ̀ lónìí sẹ́sọ̀ anábì wọ́n sì fi ọ̀rọ̀ àwọn afáwọn fi dànù ìpàdé nìkan báyọ̀ sábà báyọ̀ wà òun jẹ́ pé tí ẹ bá ti tẹ́ bá ti rí sẹ́yìn ṣe wọ́n máa fi ọ̀rọ̀ yín wọ́n fi da ọ̀rọ̀ náà àti ọ̀rọ̀ a ní ìgbà yóò da wọn ní da tí àfa lágbájọ ni máa ṣe ẹ wọ kí ni òjẹ́ báwọn ọkùnrin lónìí jọmọ. bóun ní bá dá àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa àkúnlẹ̀ yìí náà tí wọ́n kọjá ara àwọn tí wọ́n sọ. wọ́n sọ̀rọ̀ nípa àkúnlẹ̀ wọ́n ní kọ̀dá. ẹ ọmọ tó gba àwọn ọmọdé jọ náà ní tí ó fi burú kéèyàn ní ìmọ̀ kó mọ́ nìyẹn. ẹ ọmọ tó gba àwọn ọmọdé fóònù bá dá tó pẹ́ pé àwọn náà wọ́n á ṣe á ah, ṣé ó kà ìkúnlẹ̀. àti wọ́n adá mi ìkúnlẹ̀ fóònù bá dá tó. ẹ ọmọ ah, tó bá jẹ́ kéèyàn mú. ìmọ̀sọ́nà ọba tó gbé ọlá kún nínú alukuhan tó ti pàṣẹ kọ́níkáwá bẹ́ẹ̀ ìmọ̀ ó lò ní ìmọ̀ tí ó lọ síbi ìbẹ̀rù ọlọ́run ìmọ̀ tó sàǹfààní yìí òun náà ní ìmọ̀ tí ó ṣe àǹfààní fún àwùjọ wa. nínú alukuhan ó fi àbùkù kan àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n lò ọlọ́run fi àbùkù kan wọn ti àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n ò pẹ̀lú ma wọn àbùkù ńláńlá lọ́nà fi kàn wọ́n. ọlọ́run bá fi wọ́n lójú ọ̀dà àwọn yahudi olùwà ní mẹ́tàlù ìyẹ̀dí ìnáhùnmílù tàwọ̀. ọlọ́run ní ẹgbẹ́ pé lápòjúwe àwọn tí wọ́n nínú àwọn yahudi. pẹ́pẹ́ tàwọ̀ ń bẹ ní agbárí wọn wọ́n kàwé bàbá fi ránṣẹ́ sí àlẹ́bí wa Musa alayhi wa salam wọ́n ha ẹgbẹ́ lọ́pọ̀lọ́ wọn wọ́n lẹ́mu yahmiluha àmọ́ kò sí sẹ́ẹ̀rẹ̀ lára wọn. olúwa ní kò sí tó jọ ọ̀rọ̀ wọn dàgẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tó kó ni ọlọ́wọ́n bá fi wọ́n wí àpòjú ètò burú láíláí ń mí oníyá ayọ́ máa la taf'alun kí ló dé iṣẹ́ máa sọ fáwọn èèyàn ìmọ̀ lẹ́lẹ́ kan mi síra ẹni tí náà ọ̀dá ẹlẹ́bọ ọ̀dá ẹni bídíà ọ̀dá ẹni kúkúrú ọ̀dá lima taqulun máa la taf'alun abẹ́yìn àfa ẹgbẹ́ ìṣe wà ní kò dáa kí ló wá dé ìǹtẹ́ ìǹtẹ́ ń sọ ẹ̀yin gbọ́n ló kẹ́bùrẹ́ mẹ́kítà inda Allahi an taqulu máa la taf'alun olúwa ló burú jáì lọ́dọ̀ ọlọ́run nínú ẹ̀ ń bí ọlọ́run ọba ní púpọ̀ pé pé yín tẹ̀ ń sọ lẹ́nu jáde ẹ̀yin bó sókè ní ẹ̀ lò owó ìgbẹ́ ń bi kéwú tẹ̀ lọ ké ìtì ìgbẹ́ ni kéwú tẹ̀ lọ kéwú ìtumọ̀ rẹ̀ ni pé mo fẹ́ gbé iṣẹ́ àwọn ànábì ọlọ́run mo fẹ́ gbèrú tó bá lọ fẹ́ wọlé kéwú ọ̀pọ̀lọpọ̀ ń fọwọ́ sílé kéwú àwọn ọmọ ńlá nìyẹn tó dáa ẹ̀rọ ń fọwọ́ sílé kéwú ọgbà àti ọ̀sán oníṣẹ́ wọn ọ̀dà bí àfáà kìnìkan àfa burúkú ni bá gbogbo mi mọ́tò. àwọn àfa kan bẹ́ẹ̀ tó ti wọ́n jẹ́ kí náà ìyẹ̀fẹ́ kọ́ ọdún alágbájá àfa àfọ òròsì lóyún o wọ́n rí ibi tí wọ́n o àwọn àfa dáadáa nu. alágbájá ti wá gbọ́ o àlàáfà olódodo tí ń sọdún fáwọn èèyàn àní kò lè lórí lọ́wọ́ bọ́lá wa kọ́ ọmọ yóò ní. àmọ́ kò ní wọ alátara haram kò sì ní kan àwọn èèyàn kó wọn fi gbé wọn yìí kó wọn fi parọ́ fún wọn. so àwọn tá a bá jẹ́ onímọ̀ ìmọ̀ wa ká lò ó dandan ni kì í ṣe tó bá wù wá o abiola ọba lẹkẹ ọlá ìmọ̀tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ní ọlọ́jọ́ sáfàlẹ́ fún wa o ìmọ̀ tí ó kó ìyàjẹ lálẹ́kì yàmà ọlọ́mọ fún wa lọ àwọn àmì ń bẹ ọlọ́run ò ní bá wọn jà nítorí pé ọlọ́run ní fi ìyàjẹ wọn nítorí pé wọn ò kírun ìmọ̀ tí wọ́n ní kéwú tí wọ́n lọ kéde gan ló fa sábà fi wọn wọ́n á rí tẹ́ẹ̀tì pé tí ó dáwọn kéwú tó jẹ́ pé òun lè kó jẹ́ àǹfààní fún wọn sí ládàá wọn fi pọ̀ wọn á lọ rí gẹ́gẹ́ pé ah máa bá mọ̀ ní àwọn bámọ̀ lóye kéwú kéwú kọ́ burú ọ̀nà táwọn gbé gbà olójú burú fún wa ìmọ̀ tá a ní ọlọ́mọdé burú kẹ́lẹ́ kọ̀ọ̀kan ọlọ́run wa sallallahu ala nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أتاك السلام عليكم يا الله ومبارك نبي محمد صلى الله عليه وسلم رتم براسة بخطبة ليلي على عمل بالعلم إما تابعني قالوا òun ni mo tún sáǹfààní fún yàn ìmọ̀ tó sáǹfààní nù kọ́dà pé yóò fi kọ́lé bóyá pé yóò kọ́lé ń bẹ́ẹ̀ ìmọ̀ tó sáǹfààní nù. olùwà ni wal akhiratu khairu wa abqa olùwà ni ẹ̀rí àlìkìyàmà olólùlẹ̀jẹ̀ ayé lọ yóò sì sẹ́kù ayé máa ń tán bẹ́ẹ̀ bá ní mà kọ́yìn máa ń nì kó fi kó mọ́tò jọ bí mọ́tò ò lójú ẹ̀mí ẹ̀ òun ò mọ́tò. bẹ́ẹ̀ bá nímà ó fi kọ́lé rẹpẹtẹ bímọ bílíọ̀n ò bá parẹ́ lójú ayé ẹ̀ òun parẹ́ ti mọ́tò ó wá fẹ́ náà mọ́tò òun padà parẹ́ ilé padà parẹ́ ni tó fi ilé ayé tá a wà yìí ló ń tẹ̀ wá parẹ́ fẹ́rẹ́ yẹn ni. ẹ wá rí mà tá a lò tá a kọ́ tá a lò ló mọ̀ sàǹfààní fún yàrá ìpè àmà ni. àlejò sallallahu alaihi wasallam ó ní gbọ́dọ̀ yẹn bá fi lè kú nǹkan ọmọ mọ̀lẹ́bí rẹ àwọn ojúlùmọ̀ wọ́n ala ẹ̀rọ sàárè wọ́n sunkún ẹ̀sìn mímọ́ àwọn ọ̀bànújẹ́ ọmọ ti tẹ̀tẹ̀ mọ́lẹ̀ aláàánú wọn lọ. bẹ́ẹ̀ ni owó rẹ̀ dúkìá ló tẹ̀lé lọ àti jẹ́ kó láyé yìí náà. wọ́n máa sọ fún sàárè wọ́n dàbí ìyàwó takú tó lòun ní lọ tó padà tẹ̀lé jẹ̀mọ́ àwọn tá a tá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ jẹ́ ká gbìyànjú ká tá òjò yìí ṣe pẹ̀lú mọ̀ta ni ẹ má jà fi bà òjò jẹ́. nítorí pé ewu ńláńlá ní ń bẹ fún ẹni tó ní mà tí ó lò. àdébù sallallahu alaihi wasallam fún àdé ìpèlédè. ó ti wá di gbé àlìkìyàmà kí ọmọ ẹsẹ̀ ọmọ ẹdẹ ènìyàn kó tó yẹ kò tún ní iyẹ̀ tí wọ́n fi béèrè àwọn béèrè kan lọ́wọ́ rẹ̀ àwọn béèrè náà tó mẹ́rin. wọ́n béèrè nípa ìmọ̀ tó ní ìmọ̀ tó ní lọ lò ó ìmọ̀ tí bá lò nítorí tó yóò fara yóò sàǹfààní èyí tí ìbá ti lò yóò jẹ ewu fún olùwà ni àtàmùnà náà sábẹ́lì bẹ́rẹ̀ ẹ̀yin lè ń ṣe ẹ̀ ń kọ́ àwọn èèyàn sí dáadáa ẹni ti ara yín dáadáa tó ń pa àwọn èèyàn sí ká máa ṣe yìí ẹ̀yìn ò máa ṣe wà fà àìdá tẹ́ ní káwọn èèyàn jìnà sí ìsọ pé kí wọ́n ti ń kọ́ ọlọ́jú bá ń ọrụ wọ̀tàntàwọn àǹfùsàkùn wà áǹtùn ń báwọn èèyàn ń báwọn èèyàn tó bá ó jẹ́ wàhálà ńlá tọ́bá ti báyìí àwọ̀ àlìjẹ́nà ọ̀rọ̀ sí sílẹ̀ àlìjẹ́nà wọ́n tọ́ nílà káyì báyìí àwọn tó wá ń sọ fún wa ń ṣe. wọ́n tọ́bá ti báyìí àwọ̀ náà tọ́bá ti báyìí àwọ̀ náà àwọn tó ń sọ fún ti jìnà sí wọ́pù ọ̀sì gbọ́dọ̀ ọ̀sì ṣe ẹgbẹ́ àfàlà tààkì lónìí. ìkànnà àwọn àfà tó bá ọ̀pọ̀ ọgbọ̀n lẹ́rìnú àwọn onímọ̀ gáàlì tí wọ́n sọ fún ọmọ eré bọ́ sínú náà látòkè sọ́ọ̀t ẹ máa wọ́n fún ah ṣe bá fà yín náà nù ṣe bá fà yín náà nù àwọn tó ń bẹ anábìjúwìyà kan nínú ọ̀nà wọ́n ti ń jóná ọ̀rẹ́dì àwọn tó wá máa jẹ ìyà kan ṣẹ́ṣà nínú ọ̀nà kí ẹ máa jẹ ìyá náà ìyá náà lárí bá wọ́n tó wá máa wọ́n kùrùkù wá nínú ọ̀nà Ah, kí ló dé ìtì kéèyàn máa fọwọ́ jóná ìyàtọ̀ náà fún jẹ́yàn ni ó tún wá dọ́kù sí wọn gbèsè rí jìyà náà wọn ò tún ní máa wọ́ kẹfẹ́ rínú náà bá ẹ́ńtì náà máa jìyà náà wọn ò tún máa wọ́ ọ̀hún náà o amẹ́ni yìí oyin jóná wọ́n tún wá ń wọ́ ẹ̀mẹ́ntọ̀ ọ̀hún agbájá yìí àti alágbájá yìí bẹ́ẹ̀ ni ṣe òun ṣe é nítorí kẹ́ ẹ máa ṣe òun ò ṣe ń fi ẹ. ha ìmọ̀ di ọ̀rọ̀ fẹ́ lómi lálẹ́ kìámà ìmọ̀ di ọ̀rọ̀ ìmọ̀ tó ọ ní dandan ni kò sọ ọ ọgbọ́n ọlọ́ọ̀fọ̀ ní sọ tọ́ba wa ń sọ ní dandan ni kí wọ́n máa lo ọlọ́run ní wọ́n ṣe kúnyá ọ̀tọ̀ wa tíráì gbogbo àwọn ilé ìlẹ́kọ́ sọ́nà àwọn yẹn máa ń sọ́ra wọn ẹnìkan tó ń jọ ní ọ̀rọ̀ títí Ádámù sọ fúnra ẹ̀ ní o ah tó bá di jáde kìámà ọlọ́run wo sí Ádámù yóò kò gbọ́ wọn fi ṣe ẹ wá wo àwọn tó hàn lára rẹ̀ tí ò bá lò ó kò sí kókó náà bá o ẹni tó ní máa gbọdọ̀ lónìí tí ò bá ti lò ó kò sí àǹfààní fún mani abiola ọba aleke ọlá ìmọ̀tọ́ fáwọn kọ̀ọ̀kan wá èsì ọ̀tàfà ní kọ̀ọ̀kan ọlọ́run kẹ́ni kọ̀ọ̀kan wọn láti wọn wo ibi táwọn ọmọ wa ó ti kẹ́kọ̀ọ́ mà ó pàtàkì ibi táwọn ẹni tí ń kẹ́kọ̀ọ́ mà lónìí ń àfẹ́tì máa wọn àwọn ọmọ ìtọ́jọ́ kéwú ẹ máa rú ilé tó tẹ́ mọ́ wọn lọ àwọn ilé tó kàn bẹ́ẹ̀ ní ìsìn lọ́sọ̀mọ́ kan náà kà nílẹ̀ nípa àwọn ilé tó kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ilé tó súnà pọ̀ láwùjọ ẹ ta máa ń ti bẹ́ẹ̀ òun ni ó sọ àwùjọ wa ṣe táwùjọ bá ti wá dáa ti wá náà dáa bẹ́ẹ̀ nítorí pé ẹ wọ àwọn ilé tó lónìí ó kéré jùlọ bí àwọn àtàwọn gáàlẹ́sì ni pé wọ́n tó wọ́n tó ọdọọdún bẹ́ẹ̀ ọdọọdún bẹ́ẹ̀ káwọ àwọn tí wọ́n ń gárẹ́jì kẹta àwọn tí wọ́n gbàgbọ́ iye ìsìlámù ìbò ní bá dá tó láwùjọ yìí ṣe àwọn tí wọ́n bá àwùjọ yìí púpọ̀ jẹ́ bẹ́ẹ̀ àwọn onímọ̀ ni àwọn ló sì yẹ ká jẹ́ àǹfààní fáwùjọ mo tún sáǹfààní mọ́tàfẹ́ ní kọ̀ọ̀kan ọlọ́run èyí tó fún wa náà yóò sáǹfààní fún alátàrí kíámà wasallallahu ala nabiyyina muhammadin